kí àgbàdo tó dáyé nǹkan kan ni adìyẹ ń jẹ nǹkan tí adìyẹ máa wá jẹ kí àgbàdo tó dáyé òun la fẹ́ jọ wá lórí fídíò yìí ẹ máa bá wa ká lọ. ẹ káàbọ̀ padà mo lérò pé um, ẹ ti bá wa subscribe sórí channel yìí ṣe rí lórí channel Yorùbá Pọ́nbélé ni wá and nǹkan tó bá dẹ̀ máa gbé àṣà wa àti ìṣe wa ga òun ni nǹkan tó jẹ wá lógún a ní plan àti mú gbogbo um, orílẹ̀-èdè adúláwọ̀ ká mú wá fún yín ká sọ ìtàn bí um, ìlú kọ̀ọ̀kan ṣe rí ní orílẹ̀-èdè adúláwọ̀ a ní plan ẹ̀ láti ṣe fún yín ẹ jẹ́ ká tẹ̀síwájú nínú nǹkan tí a fẹ́ ṣe léni nǹkan tá a fẹ́ ṣe léni ni bí a ṣe lè fi egbògi yorùbá tá a máa fi cure um, premature ejaculation tá a tún lè pè ní PE tàbí PME ṣẹ́rí nǹkan tá a fẹ́ sọ lénìí nǹkan tí ẹni nínú ilé ni ó ṣùọ̀ mi pé ẹni nínú ilé and nǹkan tá à ń sọ náà ni àlùbọ́sà àlùbọ́sà àlùbọ́sà àlùbọ́sà ni ẹ má yẹ kó yà yín lẹ́nu ṣe rí iṣẹ́ tí àlùbọ́sà ń ṣe ó dáa fún ẹni ehm, nǹkan kí nǹkan tó bá jọ mọ́ ìbálòpọ̀ a ti ṣe fídíò rí ní nǹkan bíi ọdún kan sẹ́yìn ẹ̀ńdó dẹ̀ ní látìgbà yẹn sísìn ó ní bí i three thousand views lóní but nǹkan tó jẹ́ nǹkan kàyéfì fún wa ni wípé um, three thousand views ó dẹ̀ mú one fifty subscribers wá léleyìí tó túmọ̀ sí wípé every twenty um, views tá a ní lórí fídíò yìí a ní new subscriber látòrí ẹ̀ ó ní ó wá jẹ́ ká continue lórí research wa so advance bí a ṣe lè lo egbòogi Yorùbá láti fi cure um, premature ejaculation òun ni eléyìí tí a mú wálé ni a ti ṣe fídíò gẹ́gẹ́ mú yín sọ lẹ́ẹ̀kan àti ṣe rí nìkan bí ọdún kan sẹ́yìn and link tẹ́ lè fi wò tó bá yẹ pé ìyẹn náà lè fẹ́ wò òun ló wá ní òkè yẹn tẹ́ ń rí tó wá lókè yẹn so ẹ lè click ẹ kẹ́ wò tàbí kẹ́ wò advance ẹ yìí ṣùgbọ́n ṣe mọ̀ pé Yorùbá sọ wípé oògùn um, tí ó jẹ́ ewé ẹ̀kú kan ni ewé eléyìí wà lè kù kan nítorí pé nǹkan ẹyọ kan ṣoṣo ni kí wàá ní nǹkan tí mò ń sọ̀rọ̀ nípa ẹ̀ òun ni àlùbọ́sà ṣe rí oríṣiríṣi àlùbọ́sà ló wà a ní àlùbọ́sà funfun a dẹ̀ ní àlùbọ́sà pupa ṣe rí kó wá tó di pé um, a máa continue ìbéèrè mẹ́ta kan ṣe kókó tí a gbọ́dọ̀ dá wa lóhùn ìbéèrè méjì ló máa lead wa sí ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹta ni cure oyè and the first ìbéèrè ó ní wípé kí ni pe gangan kí ni premature ejaculation ẹlẹ́ẹ̀kejì ni kí ló máa ń fa premature ejaculation ṣe rí ta bá ti lè dáhùn méjèèjì yìí ta mọ̀ nǹkan tí méjèèjì yìí jẹ́ òun ló máa jẹ́ ká mọ̀ bóyá àlùbọ́sà bóyá ó máa ṣiṣẹ́ fún premature ejaculation which is um, kí ni nǹkan tá a lè lò fún premature ejaculation ṣùgbọ́n kó tó di pé màá dá àwọn ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ jẹ́ kí n explain fún yín pé màá máa pẹ́ ọ̀rọ̀ sọ ní mi ní fi gbogbo ẹnu sọ̀rọ̀ nítorí pé dátà wa sọ fún wa pé a ní ọ̀pọ̀lọpọ̀ ọmọ seventeen years tó ń wo channel yìí day in day out so ìdí fún ìdí èyí àní lè fi gbogbo ẹnu sọ̀rọ̀ ní èní yìí so first question ni pé kí ni PE which is premature um, ejaculation. Um, PE ní um, ìgbà tí a bá gbé noodles kaná ẹ mọ̀ pé ìṣẹ́jú méjì ní noodles tí noodles wá pẹ́ ju ìgbà tí à ń bá um, olólùfẹ́ wa ṣeré lọ tí noodles pẹ́ lórí iná ju ìgbà tí à ń bá olólùfẹ́ wa ṣeré lọ mo ìmọ̀ bóyá ti yín bí ìgbà tí ẹ̀yin àti olólùfẹ́ yín bá jọ wà tẹ́ wá wọlé tẹ́ rẹ̀ jáde bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe wọlé náà lẹ̀ jáde nǹkan tó máa jẹ́ kẹ́ pẹ́nu lé òun ni um, nǹkan tí fídíò yìí wà fún tó máa jẹ́ kẹ́ dúró nulé dáadáa tó máa jẹ́ kẹ́ dúró so that ẹ̀yin máa lè gbádùn wíwọlé olólùfẹ́ yín náà máa lè gbádùn wíwọlé ṣe mọ̀ pé nǹkan tá à ń sọ yìí ti da oríṣiríṣi relationship rú ó ti da oríṣiríṣi marriages rú òun ni nǹkan tá à ń try láti sọ nǹkan tí ẹ máa lò gangan ni um, àwa mú wa ló wá lè dùn wa lọ sí ìbéèrè kejì kí ló máa ń fa pe kí ló máa ń fa premature um, ejaculation ìbéèrè kejì ṣe rí eighty percent ti premature ejaculation nǹkan tó fà á òun ni nǹkan tí àwọn olóyìnbó ń pè ní anxiety anxiety ni nǹkan tó fà á though other um, causes náà wà i mean um, àwọn nǹkan míì náà wà tí ó máa ń fa um, premature ejaculation yàtọ̀ sí anxiety àwọn nǹkan bíi um, nerves disorder tàbí tí ẹ bá ní infection lórí um, nínú bàbá àbèjì títí yín títọ́ ọmọkùnrin tí infection bá wà nù bàbá àbèjì títí ọmọkùnrin ó ti yẹn bàbá àbèjì kò ń ṣe àpò láyẹn ni mò ń sọ but bàbá àbèjì tọmọkùnrin tí infection bá wà ń bẹ ó máa ń fà ṣùgbọ́n a lọ síbi méjèèjì tí mo dárúkọ um, last yẹn eléyìí tá à ń lọ um, lénìí òun ni ti um, anxiety bí a ṣe lè fi àlùbọ́sà tá a fi cure premature um, ejaculation tó jẹ́ pé anxiety ló fà á ṣó ti ẹyin and ó dẹ̀ ní exercise tí a máa lò most of the times anxiety tábà ti cure anxiety kò kí ní ìdíkà lo nǹkan kan mọ́ basically most of the time and báwo la ṣe lè cure anxiety techniques tá a máa fi cure anxiety òun là ń pè ní Master and Johnson uh, modified technique ẹ jẹ́ kí n explain again um, kíní tí mo fẹ́ explain tí mo sọ fún yín pé ẹ máa fi cure anxiety ẹ̀yin àtolólùfẹ́ yín lẹ lè ṣe òun là ń pè ní Master and Johnson modified technique. so mo fẹ́ kẹ́ gbọ́ mi dáadáa mi fẹ́ kẹ́ padà wá sí um, orí fídíò yìí kí a máa sọ Jack Robinson ní um, comment section and reason tí mo fi fẹ́ kẹ́ farabalẹ̀ wo fídíò ìparí nìyẹn torí láti sìn lọ information tí mo fẹ́ give wa very very vital gan and eh, wọ́n ní sàbí ológun ṣe ni kò sà mo lè máa fi rí result tó yẹ kẹ́ ẹ rí gangan ṣó ti yẹ nǹkan tí mo ń sọ báyìí ṣe rí tó bá kù two hours tí àbí láàrin tó bá kù two hours tàbí tó bá kù thirty minutes tí ẹ̀yin àti olólùfẹ́ yín máa jọ wà ẹ máa mú àlùbọ́sà pupa gẹ́gẹ́ mú yín sọ lẹ́ẹ̀kan oríṣiríṣi àlùbọ́sà méjì ló wà a ní àlùbọ́sà funfun ńlẹ̀ ń wò lọ́wọ́ mi yìí a dẹ̀ ní àlùbọ́sà pupa ṣẹ́rí ẹ jẹ́ kí n drop àlùbọ́sà funfun yìí ká sọ̀rọ̀ lórí àlùbọ́sà pupa yìí ṣẹ́rí àlùbọ́sà pupa size yìí size tẹ́ ń wò ní ọwọ́ mi yìí gangan òun ni ẹ máa slice ẹ̀ ṣó ti yẹn ẹ máa slice ẹ̀ tẹ́ bá ti slice ẹ̀ ẹ̀ dẹ̀ máa jẹ gbogbo àlùbọ́sà yẹn tó bá kù thirty minutes minimum of thirty minutes kí ẹ̀yin àti olólùfẹ́ yín jọ wà another way tẹ́tú lè ṣe ni pé ẹ máa bọ́ àlùbọ́sà yìí tó bá yẹ pé àlùbọ́sà máa ń fọ yín ní orí tẹ́ bá jẹ́ tàbí ẹ̀ẹ́dẹ̀ fẹ́ kó ta yín lójú and other things ẹ bọ́ àlùbọ́sà yìí ẹ sòkè sínú omi tẹ́ bá fẹ́ kí um, àlùbọ́sà tó bá yẹ pé àlùbọ́sà máa ń fọ yín lórí bẹ́ẹ̀ ṣe máa ṣe é nìyẹn then another way tẹ́tú fi lè ṣe é òun ni pé tó bá ń ní lára àti jẹ àlùbọ́sà nìkan ẹ mú àlùbọ́sà ẹ gé sí pieces ẹ gé sí kéékèèké ẹ dà sínú blender tẹ bá ti dà sínú blender ẹ mú watermelon ẹ yọ àwọn seed watermelon yẹn kẹ ẹ dà sí inú blender yẹn again kẹ ṣe kí ni kẹ blend ẹ papọ̀ ẹ máa gbé mu ti rough ti rough because ó máa ní rough ó yẹ kí nǹkan tí mo sọ yẹn ti yẹ yín ó máa ní rough kò ń ṣe liquid yẹn nìkan ni wọ́n mu ẹ máa mú ti rough ti rough ẹ mú thirty minutes kó tó di pé um, ó ti yé yín idán bẹ̀ gangan gangan kó tó di pé ẹ máa wọ yàrá jáde wọ yàrá jáde ṣẹ́rí um, kíní tí mo fẹ́ explain tí mo sọ fún yín pé ẹ máa fi cure anxiety ẹ̀yin atolólùfẹ́ yín lẹ lè ṣe òun là ń pè ní Master and Johnson modified technique báwo lẹ ṣe máa ṣe ẹ máa pe olólùfẹ́ yín tí ẹ bá ti jẹ àlùbọ́sà tí mo sọ fún yín yẹn tán tẹ bá ti jọ wà ẹ máa wá jẹ́ kí wọ́n bá yín ṣeré dáadáa irú eré tí mò ń sọ yẹn ni eré tí àwọn olóyìnbó ń pè ní foreplay kò ń ṣe eré wọlé jáde ni mò ń try láti sọ fún yín sìn ẹ máa ṣe kí ni eléyìí tí wọ́n ń pè ní foreplay ẹ máa jẹ́ kí wọ́n gbé olúgbogígbogì tìyín dání ẹ máa jẹ́ kí wọ́n bá yín fi ọwọ́ bá yín ṣeré kàn fi bá yín ṣeré dáadáa tó bá wá ti di pé ẹ ti fẹ́ bẹ́tọ́ láti orí olúgbogígbogì yín ẹ máa ṣe kí ni ẹ máa dúró tẹ bá ti wá dúró ẹ máa wá ṣe kí ni ẹ máa jẹ́ kára yín wálẹ̀ dáadáa tára yín bá ti wálẹ̀ dáadáa ẹ máa tún ṣe kíni ẹ máa tún continue ẹ máa tún jẹ́ kó bá yín ṣeré kó bá yín ṣeré kó bá yín ṣeré tí ẹ bá tún ti fẹ́ bẹ́tọ̀ ẹ máa ṣe kíni ẹ tún máa dúró ẹ máa tún ṣe kíni ẹ tún máa ṣe again tára yín bá tún ti wálẹ̀ tẹ́ bá ti wá ṣe lẹ́lẹ̀kẹta ẹ make sure pé ẹ bẹ́tọ̀ tára yín bá ti wálẹ̀ kẹ́ wá ṣe kíni kẹ́ wá bẹ̀rẹ̀ sí ní wọ inú yàrá kẹ́ ẹ máa jáde bó bá ṣe wù yín ẹ máa rí pé kẹ́ tó ṣe seven days ẹ máa ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run tẹ́ bá ti ṣe fún seven days bí ara yín bá ṣe rí mú fẹ́ kẹ́ wá sórí fídíò kẹ́ wá sọ fún wa. ṣé wàá rí ó tún níbi ẹ ṣe máa máa breathe tí ẹ bá ń wọ yàrá jáde but mo fẹ́ kẹ́ try eléyìí tí mo ṣe ọ̀ra explain ẹ̀ fún yẹn mo fẹ́ kẹ́ try ẹ̀ fún seven days tẹ́ bá ti try ẹ̀ fún seven days kẹ́ padà wá sí abẹ́ fídíò yìí kẹ́ wá comment reason tó mo fẹ́ kẹ́ comment ni pé kẹ́ ẹ lè help àwọn tó kù báwa ṣe ń try láti help yín lórí channel yìí kẹ́ ẹ lè wá kẹ́ wá help àwọn tí ó ní the same problem tá à ń sọ yìí tí ó dẹ̀ ń affect life wọn marriage wọn ọ ó ti yẹn tó bá yẹ pé obìnrin lẹ́yìn tẹ̀ ń wo fídíò yìí tí irú ẹ̀ ń ṣẹlẹ̀ sí ọkọ yín tàbí olólùfẹ́ yín tí ẹ fẹ́ràn gidi gan ẹ lè ṣe ti tẹ̀dẹ̀mọ́ pé ẹ lè bá sọ ẹ lè share fídíò yìí pẹ̀lú ẹ ẹ lè ṣe ti um, onions yẹn pẹ̀lú watermelon yẹn ẹ ṣáà make sure pé bóyá ẹ lè um, fi asẹ́sẹ́ kẹ fún kí olólùfẹ́ yín máa mú from time to time ẹ̀yin lè dẹ̀ mọ̀ pé tẹ́ bá ti ń ba ṣeré tó bá ti di pé um, ó fẹ́ bẹ́tọ̀ ẹ máa mọ̀ gẹ́gẹ́ bí obìnrin so ẹ máa ṣe kí ni ìgbà yẹn lẹ máa dá ọwọ́ dúró tẹ bá ti dá ọwọ́ dúró ẹ jẹ́ kára wọn balẹ̀ kẹtù ẹ lè fi ẹjọ́ ẹ lè fi ẹjọ́ kẹ fi ṣe kí kẹ fi um, story kan tí ò ṣe tàbí ó ti yẹn kẹ fi delay kára wọn fi balẹ̀ kẹtù bẹ̀rẹ̀ again ẹ jẹ́ kí wọ́n ṣe bẹ́ẹ̀ yẹn fún seven days kẹ wá sí abẹ́ kọ́mẹ́ǹtì ẹbẹ́ fídíò yìí kẹ wá ṣe kíni kẹ wá fi kọ́mẹ́ǹtì lẹ̀ ẹ jẹ́ ká mọ bó ṣe ṣe yín so kò ní jù báyìí lọ lẹ́ni ẹ má gbàgbé pé lórí channel yorùbá pọ́nbélé ni wá a máa ń ran alé ti ibi tá a ti ń bọ̀ gẹ́gẹ́ bí ojúlówó yorùbá a máa ń ran alé ti ibi tá a dé àti ibi tá a ń lọ a máa mú wa kiri orí gbogbo um, ilẹ̀ yorùbá a máa ń fi ọ̀nà ilẹ̀ yorùbá hàn wá a máa ń fi hàn wá bó ṣe rí a máa ń sọ ìtàn oríṣiríṣi tó papọ̀ mọ́ ìtàn ní Yorùbá ní style tí ẹnikẹ́ni ò kí ń sọ so ẹ bá wa subscribe ẹ like video yìí ẹ comment ẹ share ibi tẹ bá ti share ẹ tún help ẹlòmíì ni so kò ní jù báyìí lọ lẹ́nu gẹ́gẹ́ bí ìṣe wa ẹ má gbàgbé láti like ara yín ó dàbọ̀.